mọ̀fọ́sílù ṣẹ̀ríà àwọn ìdí pàtàkì òfin ọlọ́run ọba sùhánù mẹ́ta ni ìkẹ́mbẹ́ tó fi bọ́ràn yẹn ni láì rí ayé ò lè da ọ̀rọ̀ ò lè sùn ọ̀ òun ló ń pè ní dọ̀rọ̀ orí ìkejì mbẹ́ wọ́n ń pè ní hajiyá. òun náà ni àwọn yìí dábàá ní bùkátà tí wọn tọjọ rẹ yẹn yóò fi rọrùn ìkẹta bẹ wọn pè ní tàṣí náà òun náà ni àwọn ìṣesí àkọlé ìṣàṣe àkọlá táàbì lè lo àwọn nǹkan tó dọrọ orin ìyá nìyẹn a máa rí bí àwọn ìwà ẹ wá rí èyí tó nínú mọ̀rọ́ síbi mọ̀kọ́sí ti ṣẹ̀ríà òun náà ni àtọ̀rọ̀rìyà àwọn èyí tó jẹ́ dandan yẹn wọ́n máa pè ní àtọ̀rọ̀rìyà tó kàn àbí ká pè ní àlùkùlìyà tó kàn àwọn òkùnkùn ìmánì márùn tó ìpè ṣẹ̀ríà ní gbogbo àwọn ààyè òun ni ṣẹ̀ríà ti ń fàkíyèsí wa pé ká sọ bóòdì òsè ní ipa látọwọ́ wa ad-daruriyatul khams òun náà ní ẹ̀sìn àtúnyẹ ká sọ ẹ̀sìn tó ṣe wípé sísọ ẹ̀sìn yóò wáyé fi ìmán pẹ̀lú pé kájí kí gbàgbọ́ wá sórí kí sọlọ́wọ́ ọba sùhánà pẹ̀lú ká tún máa fi àwọn ṣàáìrí àti àgùdíyà gbogbo àwọn àmì ìjọ ti fọlọ́wọ́ ọba sùhánà á sọ ẹ̀sìn pẹ̀lú ká máa gbé bákan náà a sọ ẹsìn pẹ̀lú tọ́hán àtìmá fún ọlọ́wọ́ bá sùhánà nítẹ̀lé bó ti jáde pa a sọ ẹsìn láwọn abẹ́lẹ̀ yìí àwọn bá ti di ẹ̀kan pẹ̀lú ẹ̀dá tó ti sẹ́sìn òun náà ní alikóso a sọ ẹsìn pẹ̀lú kí ẹ má sáyẹn ní gbàgbọ́ sọlọ́wọ́ a sọ ẹsìn pẹ̀lú kí ẹ má fi nǹkan kéjì ọlọ́wọ́ bá nínú ìjọsìn bákan náà a sọ ẹsìn pẹ̀lú kájínà sí ohun tó ń pè ní fídà káwọn adé sábà gbàgbé wípé nù kájọ fi rinlẹ̀ wípé ló ti tọ́ lódodo anígbàgbọ́ sànẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ àdúró rẹ̀ yìí pé allah yu'bad allah illa bima shar'a akọgbọ́dọ̀ fi ọlọ́wọ́ ọba àyàfi pẹ̀lú ohun tí anẹ́bí sallallahu alaihi wasallam bá ti lómi. a sọ ẹ̀sìn nínú àwọn bá ti òun náà ní ká máa nífẹ̀ẹ́ sí àwọn aláìní gbàgbọ́ torí dàbí bó ti dání wọ́n. wọ́n fẹ́ kéèyàn náà di bí àwọn ni a sọ ẹ̀sìn pẹ̀lú káwọn máa lọ sí béèrè lọ́dọ̀ al-jahil aláìmọ̀kẹ́mọ̀kẹ́ kéèyàn máa máa lọ béèrè alámọ̀rí ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ torí a sí yẹn lọ́dọ̀ ni nípa àìmọ̀kẹ́ tí ń bẹ lára rẹ̀ bákan náà á sọ ẹ̀sìn èyí tá a fẹ́ ní kò sí má ní alákọ̀ọ́kọ́ yìí pẹ̀lú pé ń òun ló fà ló fi já sí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó tún gbé ìjìyà ikú kalẹ̀ fún ẹni yóò tó bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ bá Nabi sallallahu alaihi wasallam sọ yìí pé man baddala dinahu faqtuluhu ẹni tó bá sin Islam tó bá lọ́wọ́ òsín mọ́ níbi wọn bá ti lò fi ẹ̀sìn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó kò láyé ni. bákẹ́lẹ́ sísọ ẹ̀sìn ń bẹ lórí pé ìjìyà kan tó wà tó ìpè kìí ṣe wípé àárí nínú alukur'an àbáàrí inú sunna nabi sallallahu alayhi wa sallam àmọ́ àwọn ẹni tí wọ́n jẹ́ alákòóso ni wọ́n wo ìjìyà yẹn nípa àwọn ìwà ọ̀daràn kẹsẹ́ yẹn bá wù gbogbo eléyìí náà láti lè fi sọ ẹ̀sìn ni. ìbádàlá kò sí má ní ẹlẹ́ẹ̀kejì nínú márùn yẹn òun náà ní hibdun náà sísọ ẹ̀mí ẹ̀mí òun tó níye lórí ìbọn nìyí. ọ̀kẹ́ àwọn àfa ó sọ yìí pé nẹ́ẹ̀sù ká mọ ní ẹ̀mí rẹ̀ nǹkan ẹ̀gùn ni fáwọn mi hà ṣe o ẹ̀mí yóò wáyé pẹ̀lú pé ká máa jẹun yìí pé ẹ̀mí ni ti sọ pé ká máa jẹun ọlọ́run ti fún wa ká jẹun kódà tá a bá jẹun ká tún fún yẹn ká fún yẹn jẹ ọlọ́run ti lẹ́tọ̀ kódà ká ti rí àwọn èèyàn tí ráìsẹ̀ tó ṣe tó ṣe tó ṣe wọ́n tí gbogbo wọn ti jáde láyé ká sì máa nírẹ̀ kàyí pé ọlọ́run lè lékelé yìí gbádùn bákan náà tuntun ẹ̀mí ọwọ́ ayé pẹ̀lú pé ká sọ́ra wa níbi ohun tó lè fa ìparun tó lè fa wàhálà ọlọ́run ọba sùhánà ọlọ́run wala tulqu bi aydikum ila tahluka ẹ̀ má ṣe ọwọ́ ara yín fa nǹkan tó máa fa ìparun bákan náà tuntun ẹ̀mí yìí òun lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ti sí ní ẹ̀tọ́ fún wa pé nǹkan tó jẹ́ haram ó lè tẹ̀tọ̀ nítorí àtikẹ́ mi ro agbọ́dọ̀ ju pẹ́rẹ́ ṣùgbọ́n tó bá di ipò fẹ́ fọ́ sọ́wọ́ nira tí ò sí oṣù yọ jẹmọ́ èyí lè padà jẹ nǹkan yẹn sísọ ẹ̀mí yọ wáyé pẹ̀lú kéèyàn sọ ẹ̀mí yẹn kéèyàn jí ẹ̀mí yẹn mọ̀ọ́nàwí yẹn léyìí tó nítumọ̀ bóòlù á sì jí ẹ̀mí pẹ̀lú ohun tó nítumọ̀ òun náà ní ká fẹ̀mí wa mọ́ pẹ̀lú ká má ṣe jọ́sìn. bákan náà pẹ̀lú ká di sí bákan emi sísọ ẹ̀mí yóò tún wáyé pẹ̀lú kí oríkì àríkì ara wa ká kí kankan kọ́lá ayẹ kí sùtà bá ọ ẹ̀mí yóò tún wáyé òun lọ́fà ọlọ́wọ́ bá sọ pé ìwọ ẹ gbọ́dọ̀ para yín o ẹ gbọ́dọ̀ para yín o bó o ti gbọ́dọ̀ para rẹ o ti gbọ́dọ̀ pẹ̀lú náà gbogbo àwọn ẹsẹ̀ pọ̀ lórí eléyìí táà máa

lóbi jáde gbé ńgbà tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó kọ́kọ́ gbé sẹ́rà nẹ́bí sallallahu alaihi wasallam ló ti bẹ̀rẹ̀ ọ́bẹ̀rẹ̀ lórí iqra ìlà nẹ́bí sáàkà ni o iqra bismi rabbika alladhi khalaq kà pẹ̀lú orúkọ adẹ́dá rẹ̀ èyí tó ti kó náà ní máa ń tẹ̀dá o gbogbo. tó báyìí láti sọ́lá gáì á sọ́lá gáì pẹ̀lú káyọ̀ làákàyè wa irun lágbájá ṣe ní ṣe ọba àjá ti pé yẹmẹyẹmẹ ló ń tọ òun ṣe asọlẹ akáyè pẹ̀lú káàkó ló pẹ ẹrú yìí asọlẹ akáyè wa pẹ̀lú ká máa ronú kéèyàn máa ronú kétékété kéèyàn di àwọn fìlọ́sọ́fà o ṣùgbọ́n kéèyàn ronú sí àwọn ayé ọlọ́wọ́ ọba rìbìtìrìbìtì bí ó ti tọ́lọ́wọ́ ọba dá bí sẹ́mẹ̀ bọ́lá òsè tẹ́lẹ̀ kéèyàn wá rí pé ẹni tó ṣe àwọn ọ̀fẹ́ tó tóbi ọba tó tóbi tó sì lẹ́tọ̀ọ́ sí káàbíjọ́ sí fún ni ló sí pé isaya í isaya abeji kì í bí kò sí pé àyà ti ẹ bá rí i pé sáwọn èèyàn wòye sáwọn èèyàn ti làákà yìí ni ṣé wọ́n ronú báyìí ni báyìí òun láti sọ yìí wa á tún sọ làákà yìí níbi ká má dé di àwọn kankan bí ọtí mímu àti gbogbo nǹkan tó lè pa ọba àjẹsí pé ńgbà tó bá pọ̀ ilé ó tó pa àyàn sí ẹ̀rẹ̀ gà ní débẹ̀ gẹ́gẹ́ bá tẹ́bi ọ̀kànlélógún haram gbogbo ohun yóò tọ́ba jáde pé nígbà tó bá kọ́ iná ẹ̀ ní oṣù fáyà jáde pé díẹ̀ rẹ̀ rẹ̀ kọ́ èèwọ̀ ni nípasẹ̀ bẹ́ẹ̀ ńlọ́lọ́wọ́ bá sùhánù ọ̀tá láti pé ọtí ló ti pèlè wọ̀ ìgbàdàlá nínú kòsíbá nínú àwọn kòsíbá ní márùn yẹn ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ tó yẹ ká sọ òun náà ní nẹ́ẹ̀sì sísọ ọmọ ọdún kó sábẹ́ rẹ̀ wàlà áwùrúsí àti ọmọlúwàbí bóòlù á ti sọ yìí. á bímọ ni nítorí ẹni sẹ̀rí lẹ́tọ̀ fún pé ká kódà òfin ṣe wá kòkòrò pé ká ó tún ṣe lẹ́tọ̀ fún bá àná tún ṣe lẹ́tọ̀ fún pé a lè mẹ́jẹ ọ̀kan lọ bákan náà òfin ẹ̀sìn kọ̀ fún wa wípé ìyọ̀gbọ́n ọ̀tẹ́ra rẹ̀ lọ́dà ó náà fi tọ́wọ́ yẹn fún àdínẹ́bí sọ́lọ́ àtàlájú ọ̀dà fún wa ní àbàtẹ́ra wa lọ́dà ṣùgbọ́n àlùkò sálá ọ̀gbà kábìlì gbádùn ìjọsìn yìí rẹ̀. sọ sísọ bó o ẹ̀dá nìyẹn tí wọ́n máa fẹ́ kù pẹ̀lú yí pé ajínà sí pé kàtẹ́ra wa lọ́dà gbogbo ojú ọ̀fà tára wa máa fi kú àtọ̀ra fún. bákan náà lábẹ́ sísọ ọmọ yìí ìyẹn pé àtọ̀ra fún ojú wọn ní àgbèrè àti àwọn ìtìsíwájú àgbèrè tọ́lọ́mọ ọ̀dà yọ padà di pé yóò gbé ọmọ ọba fún ọ̀sùn ẹ̀rí nígbà tí àgbèrè bá lọ wáyé á sọra fún àgbèrè ọlọ́wọ́ ọba sùhánù ọ̀tá alálẹ́ wa sá nípa àgbèrè àti àwọn mọ̀kàndínmọ́tò rẹ̀ àwọn ìtẹ̀síwájú rẹ̀ nítorí ẹ̀ ní aláṣàbáràkà ọ̀tá aláṣẹ pàṣẹ bí kọ́ńtì bá sọ̀rọ̀ pété ara júlẹ̀ àtàbàtẹ̀wò kàmá wo ẹlẹ́tọ̀ ẹ̀wọ̀ hajj ìdágbére náà níbi sọ́lọ́lá àtàlà ń ṣe tó fi fàtúù sẹ́yìn. ẹ̀rí fatu bẹ̀rẹ̀ sí ní wo obìnrin kan àyùkò sálá sọ pé i fi bá sọ̀rọ̀ yíjú ẹ̀ kó tó ti ní bójú ti ọlọ́run ọmọ òyìnbó àti bójú wo oríṣi ọ̀rọ̀ ló ti ti sọ́lọ́lọ́ àìsàn sọ nínú ọ̀rọ̀ kan sọ ní fa wà àlẹ́ wíwò tàkọ́kọ́ èsì lọ́jẹ́ kọlọm amọnù àlejò mọ ṣàìtọ ilé ọdẹ fọkàn balẹ̀ bí àti sáni ò lè ṣe kíni òkú ní ráyè lọ́dọ̀ wọn. lábẹ́ sísọ mọ́ òun náà ní bá tún sọ abẹ́ wa ká má ṣe àgbèrè gẹ́gẹ́ bá ṣe a máa bo òhò nínú nǹkan lè fagbèrè ni ẹ. ẹnì pẹ́lú bí ọ̀sán kó wọ́n fagbèrè orí ọkùnrin mi. ṣùgbọ́n obìnrin orí òhò ti rí òun lọ sọ ní aláṣẹ́wó. bákẹ́lẹ́ àmójútọ́mọ tọ́lọ́ òun ló ń pè ní tàdídù nẹ́sì kí ọmọ mẹ́rin láàbì wọn tọ́lọ̀ ń bá fún wa láàbì ọlọ́wọ́ ọba àlejò aládé ọ̀tọ́jú wọn. bákẹ́lẹ́ àti ní máa sọ pé àwọn afẹ́tò ti òun ń pè tẹ̀síìmù nẹ́sì ọlọ́wọ́ pé tí wọ́n bá bí kẹ lọ́dún ni kí tó tún bí mi ọdọọdún mẹ́fà àbọ̀dún márùn-ún sásìkò táwa yìí tọ́lọ́ mọ bẹ́rẹ̀ oṣù bẹ́rẹ̀ gbogbo eléyìí tí ó bá tiẹ̀ wáyé àti tàdídù àti tẹ̀síìmù á darí ẹ̀ ìyẹn ni pé báyà gbèdéke yọ ọmọ báyìí la máa bá bí ni àbí áfíkẹ lọ́dún ní ká tó bí mi ọdọọdún márùn á darí ẹ̀ sọ́tọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ìlera tó wọ́n sọ pé obìnrin yìí o nítorí àlàáfíà rẹ o tọ́ba bímọ lọ́dún ní tí ọba ti gbádùn dáadáa ó yẹ kó tọ́dún márùn kó tó bí mi yóò sì jẹ́ dókítà tó ṣe kọ́ jẹ́ mùsùlùmí ta lè gbé mi bẹ́ẹ̀ tí èsì kó ti gbà lórí ọmọbìnrin òsì bẹ́rẹ̀ tó mẹ́wàá náà sí máa wọ̀jọ́ kéde pé iye báyìí náà ní ẹbí àbẹ́ẹ̀ náà ti àwọn yẹn wọ́n fi lè gbẹ́ mi yóò lè fi ju iye báyìí lọ yóò ti jẹ́ dókítà tó jẹ́ mùsùlùmí tó ti gbẹ́mí tẹ̀. bákan náà nítorí àti sọ́ọ̀mọ́ yìí òun ni sẹ́ni àti gbégbé dèké lẹ̀ bíbí àníṣe ń tọ́ba padà lọ sí agbèrè tó ti mọ́ lọ fi ara rẹ̀ síbi tí ọ̀yẹ́ kó gbé sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti jìyà tí sẹ́ni àgbélé ẹnìyẹn lọ́rùn. bákan náà nípa sọmọlúwàbí ẹ̀wẹ̀ tí ń bẹ lábẹ́ sí sọmọ àgbọ̀dọ̀ parẹ́ ìsúnlẹ̀mọ́ yẹn. akẹ́rẹ́ nìkan ní ti kó wo sùn kó ní asẹ́wó ní lágbájá láì fi kọ́ ọ̀ka àbọ̀ bìtí jẹ́ títí ń ṣe ìná yẹn àti kí yẹn dábàá fún sí yẹn àti kí yẹn máa fi yẹn sáwé wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí á sọ̀rọ̀ láàbí wa nígbà tó lọ nínú àwọn àtọ̀rùrì àtọ̀lùkàm àwọn kò sí má ní márùn èyí tó ìgbésẹ̀ rí asọ ó sì fẹ́ ká asọ òun náà ní hifilman sísọ dúkìá dúkìá nínú dáadáa bá wà tó àwa yìí orí pé bóòlù ló ti fẹ́ kówó jọ gan tẹ̀lé àbágbójú wò ọ̀nà òun lọ fẹ́ gbà rówó ọ̀dà tó o bá wá rí fẹ́ bóòlù ló ti fẹ́ nà méjèèjì ni tẹ̀lé àti fẹ́ wò ló fi já sí pé nítorí àti tẹ̀lé àfẹ́ka kó dúkìá jọ lọ́dẹ̀ halal bọ́ọ̀ bá fẹ́ lówó lówó ìmọ̀kọ́jọ́ náà tó da bí kí ẹ máa lọ dáko bí kọ́ máa dẹ́dẹ́ bí kó jogún èèyàn lè jogún kó dolówó látòrò ogún náà jẹ bíi kí wọ́n sàsọ́lẹ̀ kó wá pépé nínú àsọ́lẹ̀ wa lọ́mọ fáìfù tí wọ́n fún yẹn òbítíbitì owó ni ìyẹn lè dolówó láti bẹ̀ bíi kí wọ́n fún yẹn lẹ́bùn nílá ìyẹn lè di olówó láti bẹ̀ bákan náà kọjá sí pé ìjọba ló fún yẹn nílẹ̀ ibi ìwọ ló ń di adúrú lẹ́yìn ìyẹn lè di olówó láti bẹ̀ gbogbo àwọn ọ̀nà halali ni àbí kọ́ máa ṣe kátàkárà kọ́ wá lówó láti bẹ̀ lọ́nà ẹ̀tọ́ ẹ̀ wá rí gbogbo àwọn ọ̀nà yìí a dúkìá jọ láti bẹ̀ ṣùgbọ́n kejì ta gbọ́dọ̀ sọ̀rọ̀ abúlé nípa fẹ́ kó dúkìá jọ a gbọ́dọ̀ kó dúkìá jọ nípasẹ̀ alùpùpù pẹ̀lú pé yẹn ṣì fi yẹn a gbọ́dọ̀ kó dúkìá jọ nípasẹ̀ ọgbọ́n rìbá pẹ̀lú èlé àbí jàmbá àbí kí kó dúkìá jọ lọ́dẹ falafala bí kò ìkànnì gbólódúrówó rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ọkọ̀ lè jó ni la ilaha illallah ọkọ̀ lè asẹ́wó ni ẹ̀ kẹ́hìn fún kẹ́kẹ́ ń sasẹ́wó ṣùgbọ́n ọkọ̀ lè asẹ́wó ọkọlé ọtí irú èyí tó gbajúmọ̀ ní gbogbo àwọn àyè tuntun tí wọ́n sẹ̀ ń kọ́lé sí bíbà yìí wọ́n sá fún ọdún ni wọ́n gbé ọkọlé ọtí ọkọlé ijó nínú àwọn ọ̀dẹ̀ burúkú tí yẹn lè gbà kó jọ lélẹ̀ àyè bẹ́ẹ̀ dẹ̀ tiẹ̀ kọ́ lọ́dún olè àbí kí yẹn máa lọ dáná àbí kí yẹn lọ́yẹ̀ lọ́wọ́ gbà àbí kí yẹn máa lọ ta bàbá àjẹkù gbogbo àwọn eléyìí ọ̀sán lọ tọ́ba kódúkì àjọ náà bóòlù إلي أجا وفي شريعة صادق في كعكاسو أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها أستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه جميعا عباد الله اتقوا الله أيام الله وبعد àwáyà kan fẹ́ nínú àlùfáàní alákọọlẹ tó kó gbogbo àwọn àtọrò rèé yàtọ̀ lọ́kàkùn. gbogbo sínú kì sọ̀lẹ̀ kan kì sọ̀lẹ̀ méjì tó ti àwọn ọ̀rùn ní yàtì á nínú rẹ̀ sísọ ẹ̀mí sísọ ẹ̀mí sísọ ọmọ sísọ dúkìá á àwọn sísọ láàká yìí á àwọn àyà tó eléyìí dáadáa yẹ wò báyìí sí náà ní àyà àwọn àyà kan tó wà tó ti gbé àyà yìí wọ́n sọ fún bẹ́ẹ̀nù rẹ̀ àwọn àlàyé ẹ̀sìn méjìdínlógún mo lọ́wọ́ níbẹ̀ bó ti wá tó yẹn àní sáláì bá ń bá ń bẹ̀ àwọn al-kulliyatul khams àwọn oníṣẹ́rí asọ́ márùn yẹn káwa náà fi mọ ìpàtàkì kọ́ yẹn ká sọ ọ̀gbọ́dọ̀ rárí látọwọ́ wa àyà náà ni àbá ní kẹtàlélógún sí èkejì ní ogójì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń sọ báyìí lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú tàwíìdì tán ọlọ́wọ́ ni wọ́n kọ́dọ̀ rabbuka alla ta'budu illa iyyah ẹlẹ́dàá rẹ̀ pàṣẹ ibi ẹ̀kú gbọ́dọ̀ sí ẹlòmíì àyàfi ọlọ́wọ́ bá subhanahu àkọ́kọ́ tó lọ́sí aláyẹ̀dìyẹ ẹlẹ́ẹ̀kejì wabili walidayni ihsana ìyá ìmọ̀ yẹ́bùlọ̀ bá ní àyín nàkàlì kíbà ọba àjàzí pé wọ́n dàgbà sọ́dọ̀ ẹni àhàdó rúmọ́ ọ̀kẹ́ náà méjèèjì ọ̀kìlà rúmọ́ àbáwọn méjèèjì kọ́lá àtẹ́kùn lábùmọ̀ òfin máa wí gbólóhùn oṣù mi máa wí fún àjò bàbá rẹ̀ wọ́n láti ní àtúmọ̀ wọ́n kù lábùmọ̀ kọ́lá wọ́n fi ní lábùmọ̀ ọjà ní àtúndínlẹ́mìnà nínú àánú rẹ̀ ńlẹ̀ fún ọ ọ̀pọ̀lọ̀ rọ́bì ìhàmùkúmà kọ́ ọmọ akọ́kọ́ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá mi máa ń àti bàbá mi káàmọ̀ ọ̀rọ̀ ń bàyà ní sọ̀kìrọ̀ bí wọ́n ti kọ́ ìmí náà nígbà tí wọ́n wà kékeré. ọlọ́wọ́ bá sùpárẹ̀ wá ní rọ́kùnkùn àìlám bí mo fi inú fún sìkùn ọlọ́wọ́ bá yìí ọmọ ohun ń o ni wípé táwọn bá ti kì í ṣe kó gbèrò láburú ọwọ́ àtọwọ́ rẹ wáyé sí àti bàbá rẹ ọlọ́wọ́ bá bọ́ ohun tí ń bẹ lẹ́mìí yìí o in takunu salihin tọ́ba ìpẹ́ ni rí ni fa innahu kana lil awwabina ghafura nípa bí ọlọ́wọ́ bá subhana aláforíjì lọ jẹ́ fún gbogbo àwọn ẹni máa ronú bí wàlà ẹ̀rọ aláyé kẹta ọlọ́wọ́ ni wàá ti zal qurba haqqo mọ́lẹ́bí fún ọlẹ́tọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin wal miskin bẹ́ẹ̀ náà ni aláìní ẹlẹ́ẹ̀karùn-ún wàfúnà sẹbi arìnrìn àjò tí wọn tí ó fi jẹ náà ti tán fún yẹn náà ẹlẹtọ rẹ ìkarùn nìyẹn ẹlẹkẹfà wọn là tó bá gbèrè tẹkùtì rà má sì náà ní apá o má yìí náà yìí ní apá o ọlọ́run ní ìnàlẹ́ bá gbèrè yìí náà kánú ìkọ́wá ní ṣayàfin tọ́lá wọn ní ní apàdé yìí o ọmọ ìyá àti ìdáni ni wọn bẹ́ẹ̀ dẹ̀ ni wọn kánú ṣe ìtọ́nu ìrọ̀mìjì kàfúrọ̀ àti ìdáni nìyí ó ti aláìmọ̀rẹ́ ọlọ́wọ́ bá sọ̀hán ẹ̀dùn aṣọ ibà ayé mọ̀ sọ̀rọ̀ ìdánná àdùrùn mi tó káà rahmat mi rọ́bì sẹ́rù ju ha tọ́ba jáde kọ sẹ́ríkò lọ́dọ̀ àwọn ọmọlẹ́bí rẹ̀ lẹ́ni tó fi ń wá ìkẹ́ ọlọ́run yẹn ni pé kò sí ìfẹ́lẹ̀ wọ́n dẹ̀ ní bùkátà sí ọ ọwọ́ ayíjúgbò lọ́dọ̀ wọn tó fi rẹ̀ kẹ́ pé tí nǹkan bá padà délẹ̀ wá fún wọn ní nǹkan fọ́kùnláhùn ẹlòmíì tí ọba ti lówó mọ bọ́rọ̀ rẹ ti lélẹ̀ yóò fi mọ̀ pé ẹ kò lọ́wọ́ alágbájá yìí ẹ rí ìkeje ni ẹ. ìkẹjọ ọlọ́run ni wọn là ṣèjà aliyẹ́ dàkà lẹ́tà má sàrù má diwọ́ rẹ mọ́rùn là tẹ̀sọ́tù hà bá má sì máa tẹ ọwọ́ pé ìyàwó yàkúyà ni kó náà ni bẹ́ẹ̀ wàá padà dẹni tí wàá kú níbi àwọn màṣúra wàá padà dẹni tí ó tọ̀lẹ̀ nípa ìnẹ́kúnẹ̀ ọmọdé nẹ́kúnẹ̀ tó yà ọ̀fẹ́ padà dẹ́wọ́ sí dáadáa ó sì ní lówó náà sí dáadáa mọ́ ìkẹsẹ́ nìyẹn ọlọ́wọ́ bá ní ìnàrọ́ kàtà yọ tuntun rìsọ̀ ìmọ̀ yẹn ṣá ọlọ́run máa ń ṣe àrísìkì fẹ́ni tó bá wù wọ́n yẹ kìdírò àdẹ̀díwọ̀ rẹ̀ fẹ́ lómi ìnàrú kánà bí àyíbá ni ìfọ̀dí rọ̀ kàfírọ̀ ọlọ́wọ́ bá olùfúnirò lọ́jẹ́ fẹ́rù rẹ̀ aláàrísàn ẹ wá rí kẹwàá ọlọ́run ni wọn là sàkóso awùlẹ̀ àdàkùn káṣí yàtà ìmúlẹ̀ ẹbí ìfà àwọn ọmọ yìí o lẹ́ẹ̀tì tó fi ń páyà òsì àwọn afáwọn adé fẹ́ẹ́ ní áyà yìí ń túmọ̀ nípa àwọn òbí tí wọ́n ní lọ́wọ́ wọ́n lówó lọ́wọ́ yìí àti bàbá yẹn lówó dáadáa wọ́n wá wò pé tọ́mọ tí ń bọ̀ bá wá kú àwọn sáwọn òní tòsí báyìí wọ́n wá ń bẹ̀rù òsì. lóbi agbégbà tọ́lọ́wọ́ bá fẹ́ sọ̀rọ̀ wọn ọlọ́run sọ pé nahnu narzuquhum ọmọ tí ń bọ̀ lérò pé tọ́ba ní akóso rẹ̀ yìí yẹn ọlọ́run láwa la máa pèsè fáwọn ọmọ yẹn o wá ẹ̀yin ní kẹ́hìn náà ti lówó kọ́dà tá a bá fẹ́ fún yín sí yín sí lóbi yẹ mọ́ làásùrù dáa ti kà fún wa rí wà ẹ má pa àwọn ọmọ yín torí ó ti torí ó sì ti bẹ lára yín tẹ́lẹ̀ ebi ta bá ní ká tún bímọ ní òsì yìí ǹjẹ́ òní lékele kan sí lórí pé gbàtọ́ ọlọ́run fẹ́ gbé ọlọ́run sọ pé nàánú nẹ́rù tó kòkò lọ́lọ́run wí wá ìjà ẹ̀yin tẹ́ ẹ̀ sí tẹ́lẹ̀ á pèsè fún yín gbọ́dọ̀ ọmọ tí kọ́ ní àrísìkì jẹ náà ń bá bọ̀ ẹ má tún bá gbèrò ẹ gbọ́dọ̀ sí sí náà gbogbo gbọ́dọ̀ sún yẹn mọ́ bẹ́ẹ̀ kí yẹn ti láàgì kí yẹn máa dàpọ̀ mọ́ obìnrin obìnrin tí ìṣẹ̀lẹ̀ tó yẹ kẹjọ máa rúpọ̀ lójú kan náà àwọn mi lè láwọn fi pati wọ́n lọ máa fowó mọ́ra wọn lórí ẹ má sùn mọ́sùn rẹ débi ipẹ́ ẹ̀dẹ̀ sí rárá innahu kana fahishatan wa sa'a sabila ìbàjẹ́ ni kódà ọ̀nà ẹ̀mí burú gbọ́dọ̀ pẹ̀mí tọ́lọ́wọ́ bá ti léwọ̀ àti lọ́dẹ̀ tọ́tọ́ ọ̀nà wo lọ́tọ̀ ọwọ́ àti hadith abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wọ́n ní anabi sallallahu alaihi wasallam ní kọ̀tọ́ láti dẹjọ́ ọmọ ní ẹ mùsùlùmí lẹ̀ àyàfi kárí kan ló mẹ́ta yóò sì tún jásí pé tí wọ́n ti ń lò fi ẹ̀sìn látọwọ́ aláṣẹ lọ́mọ bá ti wá aláwọ̀ kan bẹ̀ òun lẹ̀mí tó pààyàn kí wọ́n pa ni aláṣẹ ní àfàṣẹ pé kọ́ pa bákan náà ẹni tó jẹ́ abilékọ àbábilé ya tó ságbèrè kí wọ́n lẹ́ lóko pa eléyìí náà lábẹ́ wa aláfẹ́ ló máa ti wá ìkẹta òun náà ni àtàrí kò lè ní ìnìyí ẹni tó sọ pé wọn ọ̀sẹ̀sẹ̀ òun mọ́ ẹni tó sọ pé kí wọ́n gbẹ̀mí lẹ́nu ẹ̀ aláṣẹ náà ni torí bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ fa ẹ̀mí èyí tọ́lọ́ ọba àlekẹ́ láti léwọ̀ illa bil haqq àti lọ́nà tọ́tọ́ ìkejì lánìyàn wọ́n mọ̀ nkú tilẹ̀ mọ̀ tìlú mọ̀ ẹni tí wọ́n bá pa nípa àbòsí kọ́kọ́ ti jẹ́ àdínà ìwà níyì àti fún ẹni tó jẹ́ mọ̀lẹ́bí ẹni yẹn àti fún lágbára ṣùgbọ́n bàgbára ti wà fún yẹn láti gbẹ̀sẹ̀ lára ẹni tọ́pa ìyẹn wọn kọ́là yóò sọ̀rọ̀ fìlì kọ́tìlì ìyẹn náà tún jẹ́ kẹtàlá nìyẹn òun ní ọ̀gbọ́n lọ sàṣejù níbi ìgbẹ̀sẹ̀ ìpàdé ẹyẹ pẹ̀lú yí pé tọ́ba pẹ̀lú yẹn fẹ́ yọba tó máa tún fún rẹ̀ dálẹ̀ pé ìwọ́n tí wọ́n pa bọ̀dá wa kọ́ba ti bẹ́ẹ̀ o mo pé bí wọ́n ti lò fi ẹ̀sìn gan ẹ̀tọ́ jẹ́ mọ́lẹ́bí ẹni tí wọ́n pa ẹni rẹ̀ gan ni wọ́n sọ pé kọ́ pa ṣùgbọ́n tó ń bí pa ẹ̀yẹ ọgbọ́dọ̀ sàṣejù mẹ́ o ìnáwó kára mọ̀nsúrọ̀ torí apá ayé ni òun ní ọ̀padà máa rásìlẹ̀ yọ ọlọ́run òní filẹ̀ o wọ́n lè akẹ́kọ̀ọ́ bó wọ́n lè lè ti fi kẹrin lánìyà dúkìá ọmọ orúkọ ẹ má súnmọ́ ilà ilẹ̀ ti yí ahsan àfi lọ́nà tọ́jà hàtà ayébùlù bá aṣọ́jà yẹn ní kékeré máa fi owó rẹ̀ sí bísínẹ́sì tí ọmọ orúkọ yìí máa fi dàgbà wà á òfò mílì ahad kíkà nìyẹn. tẹ́ ẹ bá sàlùkà àdé ẹ tí ẹ bá ṣe yìí tẹ́ ẹ bá lágbára àti musẹ́ ló fi jáde pé kò síjọ́ ọdún máa o wọn lọ sọ sọlá ní máa fi ń ṣe kútúbà yìí pé láàdínà lèmọ̀lá àhàdàlà kò sí ẹ̀sìn fẹ́ni ìyẹ́wò tí ọba dé àlùkáwà ni lóbi yára bí ọjọ́ àmì kẹ́nu àmì pàtàkì dánù ọ̀gbọ́lójú méjì lẹ́nu yìí òun náà ní kọ́ sàlùkáwà ní kọ́ bá mú sẹ́ ọlọ́run ní iná àhẹ́dá àádọ́ mọ̀sùlùmá torí àdéhùn nìyí o á béèrè nípa wọ́n sì lò bílí kristọs ìlmùsẹ̀kìm èyí tó bá jẹ́ aláhùn kẹ ẹjẹ́ kò ní ojú onídé kọ́ dọ́gba dáàlì kàkà irun wa àkàmì àwìlà eléyìí ló lóore ó sì dáa ní túmọ̀ tó yẹ kẹ́ malaye rẹ̀ wọ́n là tẹ́kùkù mọ́ lẹ́yìn sálákà bíi ní àyè ní kẹtàdínlógún nìyẹn. ìwọ tó ti nípa ẹ̀ má kọ́ kó yí ẹ pé sojú ẹ báyìí ni. ìjẹ́dẹ̀ èké ti ṣe táwọn èèyàn balabala. ṣé tó ọmọ ń rẹ̀ má ní àà àní sojú mi ni. ẹlòmíì sáfà yóò ti láàfà lòun.

ìrọ̀ ẹ̀dẹ̀ máa ń sẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀kẹ́ síbi tó ń lọ ni ọ tó bá dẹ̀ ti débi báyìí wàá dẹ̀ wọ́pọ̀ kí irọ́ ní ti ń pa. wọ́n lè tẹ́tí fún ọ lẹ́yìn sálákà bíi ní àyè ihun tó nímọ̀ nípa ẹ̀ míì tán pa rẹ̀ kó yẹ o torí ẹnẹ sẹ́mu à torí etí ìgbọ́rọ̀ wọ́n lè bá sọ̀rọ̀ àtọ́jú rí rẹ̀ wọ́n lè fọ àdà àtọ́kàn téèyàn fi rò kan kúlò òlẹ́ kí ló fi gbọ́ kí ló fi rí kí ló fi rò wọ́n á béèrè nípa rẹ̀ ẹ wàá rí kejìdínlógún wọ́n là tẹ́mùsì fìlà áwùsì mọ́rọ̀ ha má máa rìn lórílẹ̀ lẹ́ni tí wọ́n máa yẹ ìrìn tankutanku ìnẹ́ka lansa ríkọlẹ̀ ọ̀rọ̀ ò lè dálẹ̀ lu dùkẹ́ ìrìnlẹ̀ yìí tó gbogbo lè ó sì máa fàyà kó tó bẹ̀ wọ́n là ń tẹ́kù lọ́kọ̀lì ìbàlà tóòlà bókè ṣe gùn tó yẹ ò lè sọpọ́sọ gbogbo òkè tí ń bẹ láyé kọ́ sọpọ́sọ ọ̀sẹ̀ túlù rẹ̀ ò tó bẹ̀ ọba tẹ̀sán ọ̀rùn rẹ̀ kullu dhalika gbogbo àwọn kan tó jẹ́ láburú ìkáàdà sẹ́yìn òhù inda rabbika makruha àìdá rẹ̀ ó tóbi lọ́dọ̀ ẹlẹ́dà rẹ̀ ìbádẹ́lá sábà wo gbogbo àwọn áyà yìí àbárí sísọ ẹ̀sìn lọ́rọ̀ ọlọ́run tọ́lọ́ sọ wípé wa qada rabbuka alla ta'budu illa iyyah alẹ́ lẹ́dà rẹ̀ pàṣẹ pé ẹ kò gbọ́dọ̀ sí ẹnikẹ́ni àyàfọ́ lọ́wọ́ bá sísọ ẹ̀sìn nìyẹn. bákan náà lábàbí wọ ọ̀rọ̀ ọlọ́run ọba níbi tọ́lọ́ àlejò aládùn ti sọ yìí pé wọ́n là dákọ̀rọ̀ bó zina ẹ gbọ́dọ̀ súnmágbèrè ẹ rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hebron nẹ́sìlì sísọ ọmọ kábà fi gbé ọmọ ọba bọ́sù sábàtú lọ wọ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba sùhánà tọ́lọ́ ọ̀gọ́ yìí pé wọ́n là dákòtò ló nàfsà lẹ́bi àrọ́mọlọ́rù ìlà bìlhàm àmà rí náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hebron nẹ́sìlì sísọ ẹ̀mí yẹn pé ká má jẹ kẹ́mi èèyàn kan tọwọ́ wa bọ́ sabatu wa wọ́n lọ wọ́n níwájú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ni wà á tó dálé kóruba hakọ̀ fún ẹni tó jẹ́ mọ́lẹ́bí ní ẹ̀tọ́ rẹ̀ abàrin fẹ̀sì sọ dúkìá fi tọ́ bá tẹ̀ wá kówó jọ gan bọ̀bọ̀ òsè náà ibadallah ẹ̀yẹ rúṣì ọlọ́wọ́ bá wọ́n yà sá sàkà nàìjíríà ẹ̀yẹ olóṣèlú nàìjíríà tẹ̀sí kùkù kẹ̀kẹ́ ìfàdù mọ́ àfidọ́tì àṣẹríà ewu títẹ̀ rí aṣọ yẹn dákun ẹ̀jẹ̀ aṣọ o nínú àwọn kò sí márùn márùn ẹ má jẹ́ sí ọba jẹ́ o ìgbé tẹ̀sí bọ̀ ọ̀rọ̀ òṣèlú là ń wí ẹ̀sìn ọgbọ́n ọba jẹ́ o orí tí ẹ̀sìn bá bàjẹ́ gbogbo ẹ̀ ti dàrú nìyẹn o bàjẹ́ náà ẹ̀sọ́ ohun tí ọlọ́wọ́ ọba àlejò ọlọ́gbọ́n tó fi ọlọ́wọ́ ọba gbọ́ ẹ̀mí kẹ́mi ọba tó fo ẹ̀dàkùn ẹ̀jẹ̀ aṣọ ohun tọ́lọ́wọ́ ọba àlejò kórí ọba dàrú o bákan náà ká sọ ọmọ kágbére ọba wáyé kábùkọ personality sóṣèlú lẹ́lẹ̀ ń ṣe òun ni ojú ọ̀pẹ ní kìtọ́ òbílì kàrà yíyà ní jáde àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ kò bá kù gbé bí òní tẹ́lẹ̀ mọ́ ká sọ bí personality má bàjẹ́ o bákan náà ìwọ tọ́lọ́ ọba àlejò ọlásọ ti ṣẹlẹ̀ àṣọ ti ṣàlùmọ́ọ̀n ẹ má jẹ́ àfọwọ́ sófò lórí ìlànà àbí ọlọ́wọ́ bá sùn hánà. اللهم احفظ لنا ديننا الذي به نرجو الجزاء وأنفسنا التي بها نتدين وعقولنا التي بها نتدبر ونسلنا الذي به البقاء وما لنا الذي به نعيش عبد الله وما سبحانه ẹ̀sìn wa tó ife pẹ̀lú ẹ̀sìn wa òun láti padà rí ládàgbà ọlọ́run dákúnjá lè rí sọ̀rọ̀ tó yẹ pé pẹ̀lú kẹ́mi wá wà láàfin lè rí ẹ̀sùn sí mbẹ́ ọlọ́run dákúndé kẹ́mi ó lè máa wà lálàáfíà o làákàyè wa tó yẹ pé pẹ̀lú làákàyè wa láàfin lè máa ronú pé léyìí da èyí ni ọ̀dá ọlọ́run dákúndé sọ́lá ká má jẹ́ oyí o bákan náà àwọn ọmọ wa àwọn ọmọ wa mọ̀lẹ́bí wa tó yẹ pé pẹ̀lú rẹ̀ òun náà láàfin máa sẹ́kù lẹ̀ dání òfin ní sẹ́ lórílẹ̀ bá bákẹ́lẹ́ dúkìá wa tó yẹ pé láì sí dúkìá ìtẹ̀mí ògùn régé pẹ̀lú dúkìá náà láti rí tẹ̀mí sí ọlọ́run dápá ní sọ dúkìá wa àti ọlọ́run ọba sùhánà ọlọ́run sàkóso àtúnṣe wa sàtúnṣe àwọn olùmọ̀ láàrin wa sàtúnṣe àwọn aláṣẹ wa ṣàtúnṣe àwọn olówó tọ́lá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà wọ́n bàjẹ́ allahu makitari lana wala nọ́ọ̀sìnú lè fi hàn ọlọ́dà kò yẹ fún wa ní nàìjíríà kì í ṣe báwa la lè yẹ o àti ní ẹ bá máa sọ̀sọ́ kú sọmọ́ ẹnìkan ló lè ṣe ọlọ́run ló lè ṣe o allahumma la yu'inu illa anta inna ọ̀sẹ́ni tó lè rẹ̀ lọ́wọ́ tó lè rẹ̀ yẹn lọ́wọ́ àfiwọ́ lọ́wọ́ ọba ọlọ́dà kọ̀sẹ́ tó lè ràn yẹn lọ́wọ́ títí lágbèjà wá dé fọ́ọ̀kẹ̀ tó lówó ni irọ́ o ọlọ́run wọ́n ló lè ràn yẹn lọ́rọ̀ ń dàpọ̀rọ̀ wá lọ́rọ̀ o kò sẹ́ni tó lè pèsè fún yàn fọlọ́ kọ̀sẹ́ ni tó lè má bò wá jọ lọ́run lọ allahumma fadna wa aminna wa la tuhabbibna ya rabbal alamin ya arhamar rahimin ibadallah